ẹ̀ǹlẹ́ ńbẹ̀ o orúkọ mi ni mojísọ́lá adébàjò onímọ̀ egbògi àgbà ní iléeṣẹ́ bedfordshire luton àti milton keynes icb nípasẹ̀ gbígba àjẹsára ó yé àwọn ènìyàn tí ó ṣe àìsàn àṣepajúdé àti àwọn tí ó kú ikú àrùn covid ti dínkù púpọ̀ àìsàn covid sì wà pẹ̀lú wa pàápàá jùlọ bí a ṣe ń lọ sí ìgbà òtútù covid àti ọ̀gìnìtì yóò túbọ̀ tàn káàkiri àwọn àjẹsára covid àti ọ̀gìnìtì ni yóò dẹ́kun rẹ̀ lásìkò yìí NHS ti ṣetán láti fún àwọn tí ó wà nínú ewu tí ó ga jùlọ ní abẹ́rẹ́ àjẹsára yìí lọ́fẹ̀ẹ́ ó ṣe pàtàkì kí gbogbo ènìyàn tí a pè wá fún àwọn abẹ́rẹ́ wọn. Ní alákọ̀ọ́kọ́, àwọn abẹ́rẹ́ àjẹsára yìí wà fún àwọn ènìyàn tí ó ju àádọ́ta ọdún lọ àti àwọn ẹgbẹ́ mìíràn kan pẹ̀lú. Ìkíní, àwọn tí okun ara wọn kù díẹ̀ káàtó. Èkejì, àwọn olùgbé àti òṣìṣẹ́ ní àwọn ilé ìtọ́jú àgbàlagbà ẹ̀kẹta àwọn òṣìṣẹ́ tí wọ́n ń tọ́jú aláìsàn ẹ̀kẹrin gbogbo àwọn aboyún tí o kò bá tíì gba abẹ́rẹ́ àjẹsára covid àkọ́kọ́ pé kò pẹ́ jù inú àwọn òṣìṣẹ́ ètò àjẹsára wa yóò dùn láti rí ọ fún àlàyé díẹ̀ sí i ṣàbẹ̀wò www.nhs.gov uk. tàbí kó o pe aago one one nine